ẹni bá ní ìsìláàmù òun ṣe tó níbò míì lòun fẹ́ wọ́ ọ̀là sí tó yàtọ̀ sí bọ́ọ̀lù aláàmàrí rẹ̀ ó ti rí yọ́dà bí aláàmàrí àwọn nǹkan tí wọ́n ti wáyé rí tí ọlọ́run bá lè ṣe ọlọ́kan ọ̀gbọ̀n kan fún nínú ìdẹ̀ra rẹ̀ ṣùgbọ́n àwọn ìdẹ̀ra ọlọ́run bá wọ̀nyí wọn à lóore wọn àdarí rẹ̀ síbi tó dáa irú àpèjúwe wọn bẹ́ẹ̀ làwọn á tí ọlọ́run ọba rán ànábì wa Moses alayhi salatu wassalam wọ́n jẹ́ àwọn ènìyàn gan tí ọlọ́run ọba dá lọ́nà àmì ọlọ́run ní ìrọ́mà náà. ذات العمال التي لم يخلق مثلها إلى فحل يوم دار ربك بآب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم á dàbí látàárọ̀ ṣe kí ẹ nítorí ìlú sísọ. Àlànà táwọn ẹ̀rọ bàbá àlà ọkọ̀ orí àdáàdè, ìrọ̀lú àdáàdè ìmáàdè. Alẹ́ ìlà mi kò dàgbé lálẹ́. Alẹ́ ìlà ti. Ẹgbẹ́ ìgbà sí ọ̀dọ̀. Jíjẹ àmà. Ayé ìlera ni mo bá ọ̀nà ìlera ìlera Tá a bá ní ọkà síwájú tó lè kà báyìí, tàbí ẹ̀ sí káyà márùn-ún sí. Ayé ìlera ni mo bá ọ̀nà ìlera ìlera wà fún ọ. Àwọn akẹ́kọ̀ọ́ ọ̀nà ìlera ìlera láti bọ̀ sí bọ̀. Ah, láàrínlá. Àgbẹ̀rẹ̀ lọ pé jíjẹ àmà gan, ká ní síbò ṣẹ̀bí. Àbí tùmọ̀ rẹ̀ pọ̀ ní, à, ìkà ń ṣẹ̀yìn ọmọ yìí. Ara ta máa wí fún inú ọmọ. Ibi kó láti gbọ́ pé ẹ̀ka jíjẹ àwọn ètò ọkà ìṣubú sẹ̀mí tì àbí ìṣubú sẹ̀mí kọ́ lápè bàbá tó rọ̀ pé ẹjú sí àwọn àà wàfàmúdà làdínà jáàbù sọ́kọ̀rọ̀ ìwádìí wàfàmúdà làdínà ọmọ ẹ̀sùn ti gbé ma wá fàmúdà ọ̀yá. wà á mọ nílẹ̀ ní nàìjíríà ó sọ̀rọ̀ ìwádìí. ìrọ́mọ̀ ìgbé ọ ti ẹ̀dá sí àwọn òkè wọ́n ti ẹ̀rí kan dùn lọ́wọ́ ẹ̀ kílọ̀kílọ̀ fẹ́ sọ máa rí bọ́ọ̀lù rẹ̀ lọ́wọ́. وَسَمْوَ الْمُنَ الَّذِينَ جَاءُوا الصَّفْرَ بِالْعَادِ

ọ̀yá wèé fa ájítà orí ìhà ìbàṣá ìbá ń tó tẹ̀lé ọ̀yá wèé fọ́nmẹ́tọ́gbà ń wáyé ìrìnà ọ̀gbọ̀n kàṣàwọ̀ àǹdà lóògbàbí ó dàgbé wílé ìhà ẹ̀ẹ̀dàmú ó bá lò gbájú fún ọjọ́ gbọ́nà gbájú mú ní tí ó ti yọ bá ẹ̀jọ̀ gbájú fún ààyè lọ́wọ́ ẹ̀dà àgbàbàrà lẹ́gbẹ̀ẹ́ ọmọ tí wọn dá kí ó ọmọ tí wọn náà dá kí fún ọ ìjọ dá fún ara yín ni o ẹ dá fún ọ yáyá ẹ sọ ṣé ẹ ti ka wàṣọ bá a léyìn rẹ ọmọ kan sọ ọ yáyá dá wọn lọ. inú àwọn bàkàrà bí ìlú sọ ẹ ìdájọ́ wa ẹ ìdájọ́ wa ó mọ̀ lọ́kọ̀ọ́ ni ọlọ́run ọba mi ò ọlọ́run ṣàánú wa ò nígbìlẹ̀ ń bomi sílẹ̀ mọ́ ṣe jẹ́ ẹ̀yìn bàjẹ́ ní ṣe kò yé mi kò yé mi ẹ̀yìn ẹ̀mọ wa pọ̀ mọ́ káàmì sílẹ̀ dáadáa nígbà ààrùn lọ́mọdé àrẹ́sù. ọ̀dà àtọ́ bá rí bẹ́ẹ̀ ìgbà tí àná bá Muhammad sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ló ṣe wá sí títí fáwọn akùnrin sùn anígbẹ̀ mọ́ máa ń ṣe ìpinnu máa wà kí ní sókè rẹ̀. Àwọn sẹ́ẹ̀rì kẹlẹ̀ kan ọ̀dà àwọn akókòrò àkọ́ àádì ìmọ̀tẹ̀yà sí òṣìwájú. wọ́n kó àádì ìdáwọ̀ owó àkọ́kọ́ wọ́n قالوا أجئتنا لتأتينا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت ẹja mú díẹ̀ díẹ̀ ẹ̀rì pé ní mo sọ tẹ́lẹ̀ ní kí àbá ní ká sọ táwọn fún wa ṣùgbọ́n òkè bẹ̀yẹn ìyá lóge mú àwọn òkè yẹn jẹ́ra wọn lójú kò wá já àyè ọ̀pọ̀ ṣùgbọ́n àwọn tá a fẹ́ sọ̀rọ̀ pa wọn lónìí àwọn onítàjú yóò wá rí pé lárúbáwá ni wọ́n a máa ń pè wọ́n ní ẹ̀lẹ́ arọ́bù làárùbá ṣẹ́rí gbogbo àwọn aláwọ̀ tẹ̀lé lónìí arọ̀bù ni wọ́n sàárìbà ni sàlàyé mi ti yẹ máa ń bẹ àwọn ti ṣe èyí dára ilẹ̀ gbèdéré àwọn àlárọ̀bù àárìbà làwọn alárúbáwọ́ tí wọ́n ti gbélé ayé rí ṣùgbọ́n tí kankan nù òkú wá ọlọ́run ti pa wọn àlárọ̀bù àárìbà ni a máa ń pín sí àlárọ̀bù àárìbà àlárọ̀bù lè mú sàárìbà àlárọ̀bù ẹ̀ ní ìgbọ́ ìdí mo ti sọ yẹn mo ní mẹ́ta làwọn kan sí àwọn kan máa pín sí méjì àwọn kan máa pín sí mẹ́ta òun kẹta ní ìdí ìsọ̀rọ̀ mo ní káàbà yẹn jẹ ní gbẹ́ngbẹ́ ṣé ẹ fẹ́ sọ fún mi ó dáa àwọn lárúbáwá kan ń bẹ òjìnà lárúbáwá dandan làwọn tọ́lọ́ ti wá pa wọn ṣé ẹ máa ní pé àwọn lárúbáwá táàrin gbà síyèsí àwọn ọmọ ìsìmáìlù ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìsìmáìlù ṣe lárúbáwá ṣe ẹ̀mọ̀ sá kìí ṣe lárúbáwá o lẹ́gbọ́n ọmọ Ibrahim gbígbé pẹ̀ láwọn lárúbáwá lọ́sọ̀ ní lárúbáwá ó ṣàwọn àwọn ọmọ rẹ̀ yìí lárúbáwá torí pọ́fọ́ mọ́ lárúbáwá yàwó àwọn alárúbáwá tí àwọn ń ṣèrìn àjò bọ̀ yìí tí wọ́n gbàbẹ̀ yẹ kọjá ìran lábáwá mi kò yé lárúbáwá làwọn lárúbáwá àjọhun láwọn ti parun lárúbáwá làwọn àrọmọdọ́mọ ìsìmáyìí ṣùgbọ́n lárúbáwá àti wọn kò sọ àríbi ẹlẹ́lẹ́ mọ́sà àríbà sálàyé mi ti yé àwọn sì lè pè ní mùsàárọ̀ mùsàárì gbọ́dọ̀ pa agbọ́mi yẹ àwọn alárúbáwá tí Ismail wá fẹ́yàwó nínú wọn yìí kò tí ì yé yín bá wọn lárúbáwá làwọn náà táwọn jẹ́ pìlẹ̀ àwọn ọ̀pọ̀ lárúbáwá ìkẹta kí ló kò tí ì yé bá wọn mo ti sọ ọkọ̀ tàwọn tí wọ́n ti lọ àlẹ́ àríbà nù mùsàárì bá làwọn tí wọ́n di lárúbáwá nítorí ìbá lárúbáwá gbé ìtumọ̀ musa àríbá sára yìí wípé wọ́n èyí ṣe lárúbáwá gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ rárá wọn dọ́mọ ìsùmáyìí lòdì ìsùmáyìí lòdì ṣe lárúbáwá àwọn tí wọ́n ṣẹ́tù síbi tí bàbá rẹ̀ wá fún àti ìyá rẹ̀ sí àwọn lárúbáwá àwọn ará yámọ̀nì ni wọ́n sára yìí wípé àwọn ẹ̀yẹ kìlọ̀pọ̀ sí ìgbà tá a bá ìdíwájẹ ló jẹ́ ó jẹ́ níwà ní ẹ sọkùnrin ẹ lọ́mọ wà wà. ẹ rò pé ṣe wà pẹ̀lú mi àwọn náà gbé àárín ààyè kan tó wà láàrin yamani ni wọ́n gbé àwọn èèyàn wọ̀nyí ọlọ́run ọba dá àpapọ̀ kan iná fi ń pè wọ́n ní dátìlẹ̀ ìmáà dátìlẹ̀ àwọn já bí òkú tí ó sì lè kéré báyìí tí lè kà dábàá kọ̀rọ̀ wọn ní àárọ̀ àárọ̀ fún mi sọ à láì ṣe wà. wazada kún fèrè kọ́lùkù bàṣọ ńbẹ nù ẹ. kọ́lùkù ńlá aláha lọ́yìn kí ni bẹ̀rẹ̀ rẹ̀ a olúwa mi ò seke ti ṣe kẹ́ nǹkan ti ṣe kẹ́ ó ọ̀dà aka ti húdù lọ́gbẹ́ mẹ́rin húdù lọ́gbẹ́ húdù ní dọ́kàn yìí. ọdẹ akáti sọ àárọ̀ àwọn abidá ti gbọ́ta wọn yé mò o tó yẹ ká sọ táyò ní gbàgbọmọ mo máa sọ báyìí o gbogbo ẹ ló yẹ ká ká ìlú ayá a وإذ قال لهم أخوهم إذ قال لهم أخوهم إني فرعون رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين إن أجري إلا على Olúwa ní tàbí lónà, bí kó lè rí ẹ̀yìn ayàdá àtàkùn àtàkùn lónà mọ̀sọ́ ní à láàlàkún tàbí lónà wáyé dáa bàtọ́ṣùn بطشتم جبارين واتقوا الله واطيعوا واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنهار وبنين وجنات وإني أخاف عليكم يا رب العالمين Àtàdé ni wọ́n náà lè wọlé kẹ̀lé ọ̀yà àtàdé ni wọ́n náà lè wọlé kẹ̀lé ìwé Àtàbí náà nà. Àtàbí ni wọ́n náà lè wọlé kẹ̀lé ìwé Gbogbo ìpè ní gbé ká gbọ́. Bí mo ní lè rí ẹ̀ṣẹ́ ní ayé ẹ̀dá tó ń rí ìṣe ìṣúná òde àti òde tó lè rí ẹgbẹ́ Bí mo ní lè rí ẹ̀ṣẹ́ ní ayé ẹ̀dá tó ń rí ìṣe ìṣúná òde àti òde tó lè rí ẹgbẹ́ àlọ́. Náà gbọ́ tèmi dàrú ìdèmí. Kì í ṣe بكل ريع عين لو هذا بصحة بكل ريع عين تحمدون وتتخذون Iṣẹ́ ẹgbẹ́ máa ṣe fún mi ṣe fún mi. Ẹ̀rì kìí ṣe bẹ́ẹ̀ fẹ́ lòun. Òun ti Ákùránì ni o. Àwọn ẹni tó bá Ákùránì rẹ̀ wọ́n ṣe wá. Lọ́la ti bà ló ń lò ní kìí ṣe wá. Tàwọn wá mọ́. Ṣùgbọ́n lẹ́yìn, ó yẹ kó ní rẹ̀ ó ti jẹ láti bá wọn lọ. Ọ̀ya ونتخذوا المصالح لعلهم يرجعون وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بما تعلمون واتقوا الذي أمدكم بما تعلمون أقوم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أعلم Oòdùn ni mo fẹ́ lọ, oòdùn ni ọya parí parí rẹ̀. In àádùn إلا مفترون وإلى أحد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون فقال الملأ الذي أرى يا قوم لا أسألكم عليه أجرا إن أجري أجرا على علمي هذا ما قال يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني تعلمون إن أجري إلا على الذي فطرني أفلا تعلمون وقال الملأ ó ti ẹ̀dá ويا قوم استغفروا ربكم ثم يرسل السماء عليكم مدرارا ونبلغكم قوة إلى قوتكم ولا تتولوا تنكروا ويا فاذكروا إذ جعلكم خلفاء فاذكروا إذ جعلكم Khulafa Abibah Bakau Fakulu ala Allah wa la ta'lamu al-muslimin Surah Al-Fatihah al-Muslimin al-Amin al-Amin olúwa ní ọba dáadáa tí ẹni gbogbo àwọn papọ̀ ní ọba gbọ́ máa bá tiẹ̀ pìtàn tá a bá fẹ́ sọ̀rọ̀ àwọn ààbò gbogbo ẹ̀ ló jọ ìpapọ̀ ṣé wàá rí nínú tó pàtàkì tó yẹ ká mú ń bẹ̀ ó ní wípé ó ní ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé tó lọ ní ká náà ayé tí wọ́n. Ìgbà tí wọ́n ọ̀gbọ́, àwọn tí wọ́n ọ̀gbọ́ wọn ni ọlọ́run bá padà pa wọ́n rùn pẹ̀lú mi bẹ́ẹ̀ ní ayé ẹ̀kọ́. Ní ẹ̀yìn inú ọ̀hún, bọ́lá wọn bá ń sọ̀rọ̀ àwọn àjọ míì tó tó pa àádìyẹ kọ̀ọ̀kan máa wà. Bẹ́ẹ̀ ní ayé ẹ̀kọ́. Tí ó yẹ máa túmọ̀ sí wípé orí ibú tún padà gbé ọmọ pa lórí ilẹ̀. lẹ́yìn tá ànájẹ́ pé lẹ́yìn ànábì Nuhu yìí lẹ́yìn bíbi tó wà nù payé rà gbogbo àwọn èèyàn tó kù ti di mùsùlùmí tá à ń tẹ̀lé mi tẹ̀gbẹ́ Nuhu àtàwọn tó tẹ̀lé mi wọ́n ti di mùsùlùmí kò sí àwọn ẹlẹ́bọ̀ wọ́n ti lọ àti wá padà sórí ilẹ̀ yóò máa túmọ̀ sí pé àwọn àgbà sí tí ó fi gbọ́ makùn àsìkò àwọn wọ̀nyí ìrọ̀pá agbọ́miyẹ́ wọ́n ní lọ́lọ́run fẹ́ fi àyà yìí ṣe wáwọn tó rọrùn ànábì sí torí wípé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọ̀nyí àwọn tí wọ́n mà tán wọn ẹ̀gbẹ́ lárúbá ara pè wọ́n wọ́n bá tan àwọn ẹlẹ́ islam tó ara ẹ̀yà bíi agbègbè kan náà náà wọ́n gbé ẹ̀rí páwọn eléyìí náà wọ́n tan máwọn ará yámánì yámánì máa mánà níbi tí kẹrẹ tá à ń gbọ́ ní iye ẹ̀rí na ìtẹ̀dá ẹ̀rí kẹ bá débi kàárà ní wọ́n yà ó dún ẹ̀yà máa ń àwọn ará yà ó kọjú ó kọjú ó kọjú àwọn ará tó ti yé àti ṣe ń já lára wọn sálàyé mi ti ìrìn àjò kódà káà níbi tó dé ara ibi tí wọ́n máa ń lọ ni ara ẹtìgẹ́ ẹ̀tẹ̀ ní ìṣù ara ibi tí wọ́n máa ń ṣe ìrìn àjò lọ ni àjọṣepọ̀ yín wà lẹ̀ wọ́n mà wọn àtàn wọ́n sì máa báwọn àrùn ti jẹ́ bí wọ́n ṣe tó bí wọ́n ṣe lágbára tó bí wọ́n ṣe tó bí wọ́n ṣe lágbára tó gbogbo àwọn ará tí wọ́n já tó yẹ pé àwọn àṣẹ́kùbọ̀ àwọn bàbá bàbá wọn rí àṣẹ́kùbọ̀ ń tọ́pa ọmọ tó bá rí bẹ́ẹ̀ ah, ẹ̀yin onílé ẹ bá máa mọ̀ ẹ́ lọ́nà tó bá rí bẹ́ẹ̀ ìyọ̀ ọ̀nà ayọ̀ bàbá ayọ̀ àjẹ́ ní ìdíjú méjì tó bá tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ wípé ẹ̀yin tí ẹ̀ ń bẹ láyé ní ìsìtẹ́lẹ̀ ní ìṣètọ́lọ̀ tí ẹ bá mọ̀ pé ẹ̀ tó àwọn yẹn nínú agbára tẹ́ ẹ bá mọ̀ yín pé ẹ fún wọn yín lè fi yìí tẹ́ ẹ bá mọ̀ pé àrà táwọn yẹn dá láyé pẹ̀lú agbára tọ́lọ̀ wọn bá fún wọn ẹ tó bẹ́ẹ̀. Allah ní àwọn aájú fásitàkìbàánú fil ardi wà á máa nà àwọn fásitàkìbàánú fil ardi wà á máa nà àwọn fásitàkìbàánú fil ardi وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون ẹ máa rí ìgbé nǹkan kan frequent lẹ̀ kí ẹ lè lọ frequent ó náà ní pé ọlọ́run bá fún wa láti wáyà dédé kú ó wà táyìn lápò wá tí ó tẹ́ ẹ bá gbàgbé ọlọ́mọ ní àṣáájú mi náà kò wà ta ló tún lágbára táwa ọlọ́run fún wọn lágbára ìrísí wọn gan agbára ni ọlọ́run tún wá fún wọn láǹfààní àti wá máa ṣe nǹkan tó lágbára nígbà tí o ti ṣe tẹkinọ́lọ́jì tó tó báyìí ẹ̀rìn nínú nǹkan tá a bá ṣe ní ìṣèta àbágbára ṣe tẹkinọ́lọ́jì la ṣe ìmọ̀ àtòyẹ ní kì í ṣe agbára kúwà jìsùmọ̀ níyà ó wà àkùlíyà lọ́pọ̀ jù nísìn nígbà yẹn kó wà dìsìmọ̀ níyà bẹ̀ agbára téèyàn fi ṣiṣẹ́ ọlọ́run wá ń sọ fún wọn wípé tẹ́ ẹ bá máa túbọ̀ tán àwọn èyí tẹ́ wọn lọ́n ti pa wọn bí wọ́n ṣe tó bí wọ́n ṣe lágbára tó àti pa ẹ̀ nínú ò lè jẹ́ nǹkan kan wájú ẹ̀ etí èjẹyàn ọ látùbọ̀ tán tí èjẹyàn ọ lábọ̀ kú fún un ẹ̀bọ̀ ni gbogbo ilé wọn tí wọ́n kọ́ ń dà tó lọ́rùn gbogbo wọn ẹ̀ dáhùn tí mo gbogbo ilé yẹn wà káfà wa bẹ́ẹ̀ láti gbà títí bẹ́ẹ̀. àwọn ilé tí wọ́n dà àwọn dà wọ́n kọ́ àkọ́ ọlọ́ọ̀ni rẹ̀ ń ṣe ńlá rántí tí ń ṣe rántí fáwọn èèyàn rẹ̀ àkọ́ àádé àpò àwọn ìjọ àfòwọ̀n kí ni tí máa àfòwọ̀n ẹ dá mi lóhùn mo sáré fẹ́ sọ kẹta ní bá àtẹ̀ ní sọ̀rọ̀ púpọ̀ kí ni tí máa àfòwọ̀n ta ni àfòwọ̀n ẹ dá mi lóhùn ọjà arákùnrin rẹ má kọ òun lè jábọ sọlá èmi ti arákùnrin jábọ ìjẹyìn ìgbà ẹgbẹjọ ni. a kò àwọn áàdì kí ni ìdí tọ́lọ̀ mi pè ní àpò ẹ àpò ń tẹ̀sí ìmáàmù kúrò fún mi sọ̀rọ̀ àwọn mi sọ̀rọ̀ wọ́n ní wàkíánà àkọ́ọ̀hùn fi nẹ́sàbí lábìdì wàkíánà àkọ́ọ̀hùn fi nẹ́sàbí lábìdì. hapụrụ nwanne mmebi ya tunakisoma nsara msarafu efe efipinwa ìjẹ́ àrùn wọn yẹn ojú onye wa wípé ara àárín wọn ní ọgbọ́n wọn ti bá wọn sọ̀rọ̀ ọgbọ́ èdè wọn ọmọ tí a na Yorùbá ni wá nínú àwọn ọjọ́ Yorùbá lára wa sí agbọ́ Yorùbá gọdá ìlú àwọn Yorùbá sọ àǹfààní na ọkùnrin ọ̀nà àkọ́jú máa ń nà ní ìlú sí ó وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم وما صاحبكم بمجنون ara ẹbí pípa lẹ́bi sọ ìgbà àwọn yìí òun náà arákùnrin wọn ni níbi tó bá jẹ́ mùsùlùmí bí ẹni nínú ẹbí rẹ báwọn nǹkan yìí bá ṣe ẹlẹ́sìn rẹ̀ ó tí kúrò ní àpò ìmọ̀sàbẹ̀ tó bá jà yín pọ̀ nínú ìwọ iye rán ẹ̀yìn ṣùgbọ́n àwọn sọmọ ìyá mú sì ti yà yín ẹ̀yìn bàbá ṣé mo lè sọ̀rọ̀ sóyè wọn bọ́ kò dé ẹ̀tọ́ wọn nínú nǹkan tó ní ṣe pẹ̀lú iná lọ́wọ́ torí náà ní ìwọ̀n dáadáa bá ṣe ẹ̀dẹ̀jẹ́ àgbọ̀ yé bẹ́ẹ̀ tábùbà máa ń ṣe àwọn òfin ẹ̀sìn ìlà ọmọ àwọn àpọ̀ nígbà tí ń ṣe wá sí fáwọn èèyàn rẹ̀ ní àpọ̀ ní ààyè kan tó ṣe wípé àwọn ayẹrin wẹ́rẹ́wẹ́rẹ́ ní yẹrin wẹ́rẹ́wẹ́rẹ́ ní ààyè kan tí ń bẹ láàrin adọ̀rọ̀ náà ń bẹ láàrin àwọn afá sọ̀rọ̀ tọ́pọ̀ lórí rẹ̀ bọ́ ibi sọ̀rọ̀ wọn padà sí ìṣọ̀ ọ̀pọ̀lọpọ̀ láti ń nọ́gọ́rò mi ń bá ní ìyàjá yìí wà mí ná kọlífì yìí alága إني أخاف عليهم عذاب يوم عظيم. Ọlọ́run ní wọ́n kọ̀dẹ́ kan láti ènìyàn lóru nígbà tí ń ṣe ìgbé lọ fáwọn ènìyàn rẹ̀ ní àkọ́. Ọlọ́run ní wọ́n kọjọ́ kan láti ènìyàn lóru àwọn àkìlọ̀, àwọn olùkìlọ̀. Wọ́n dẹ̀ ti lọ síwájú tiẹ̀. Sálàyé mi ti yé àwọn olùkìlọ̀ làwọn aránṣẹ́ lọ níbi tó jẹ́ kí á mọ̀ pé àwọn kan ń bẹ nínú ránṣẹ́ ọlọ́run tó lọ́wọ́ kò sọ fún wọn nínú ọmọ kò sọ sùn àlẹ́ ìka wà nínú mọ́lá mọ́. ọjọ́ tó ti wá lọ èmi náà kọ òbí bẹ mọ́ra wọn mọ́ra wọn ni àdúrà wọn gbà ìjọ ń dáhùn fẹ́lẹ́ dáadáa ọlọ́run fi lé wa lọ ìjọ ń dáhùn fẹ́lẹ́ ọlọ́run fi gbé wa sá ṣàánú wa ló gbàdúrà wa gbígbàdúrà wa gbàdúrà lọ́kùn àwọn àyà yìí àti ìbátọ̀sán torí bọ́jọ́ ti lọ yìí ìfúnlẹ́dà àwọn alábà wa pẹ̀lú ògbọ́nà àátún àyà yìí mú ìwà àdúgbò yìí tọ́lá ń lẹ́nu rẹ̀ sí ẹ mọ̀ ká sọ yìí náà ọlọ́pàá ń gbàgbà fún ẹ̀yìn tó sọ̀rọ̀ látàwọn sọ̀rọ̀ náà. ah ọlọ́run eu wá ń gbá ọ̀n Thank you.